والقلب بالتحقيق أفارقت وأنا بالهياج الأسدي قال قال لي علي بن الصاي أبو الهياج الأسدي أني فعل ابن أنصاري صفاهم في ألا أبعثك على ما بعثني عليك الرسول ولكن بشفه يوسفان النبي صلى الله عليه وسلم ألا تدع تمثالا في رواية سورة في بيت إلا طمسته iṣẹ́ aláàkọ́ ni pé tó o bá ti rí tìǹbà èrè kan ní ẹgbàá mi wọn ní súra àwòrán kan àwòrán kan ẹlẹ́mìí kan ìbẹ́ ìtinú ilé kan ilà àfàmà. Wàlà kọ́bùrán bó ṣe fa ilà àfàwọ̀ ìta. Àdéhùn tánà ní gbígbẹ̀lú mi فاجعل البصيرة فكر قدر يسارك ومغا إلا سويتا قدر لله وبالي تبقى قدا يقول بأي أما جسد ساري أبي ومن دعوة قلوب عوارا سيدي عوان آه، ساري كمان جسد سمي فيخلي مسلم وابو داود والنسائي والترمذي وحسن والحاكم والبيهقي والطيالسي واحمد من طريق أبي وائل عنه والطبراني في موجب الصغير من طريق أبي إسحاق عنه ولا في مسند القياسي وأحمد صديقان آخران كل شوكاني رحمه الله تعالى في شرح هذا الحديث ما شوكاني بعد مثلا يعني شوكاني فيه أن السنة على القبر لا يرفع رفعا كبيرا السنة إيكو أي شيء تعريف الأمور غير فرق بين من كان فاضلا ومن كان غير فاضل كم يكي أخي ما زيادة في أمر الله تعالى أمر الله تعالى أمر الله ẹ̀rí pé àwọn àrùn ibi tẹ́tẹ́ máa mọ paríparí ẹ̀ ẹ̀ tí wọ́n bá ti káwọ́ bá ti lóde lẹ́nu àrí àríkàlẹ̀ mọ blọ́ọ̀kù yẹ wọ́n filẹ̀ àwọn míì wọ́n mọ blọ́ọ̀kù yóò ga wọ́n tún fi táàsì sí kọ́lá àwọn míì ó tún gbé èrè ẹni yẹn wọ́n tún gbé sí i kọ́lá àwọn míì ó tún kọ́lé ní lórí tí wọ́n fana ṣe pé gbé náà mọ̀ kàn síbẹ̀ ìgbà kófò lórí náà sólà tuntun so torí ẹ̀ kọ́lá àwọn míì wọ́n lọ gbé òkú wọn sínú gíláàsì wọ́n kọ́lé kan fún wọn àgbé òkú yẹn ó kìrìmẹ́tẹ̀ inú glass kẹ́kẹ́ mọ̀ wò fún ẹnu glass báyìí wọ́n lọ fi sáré wọ́n ti fi ìṣiṣi ìṣẹ́ńtìwá ice cold kò sí wà nù wọ́n mọ̀ sọ àwọn òkú mi bá àwọn tó bá lọ lórí ẹ̀fọ́ méjì ìṣẹ̀tẹ̀ wá fẹ́ rí wa ẹ̀ máa rí òkú yẹn gàgà ó wà ní glass kẹ́kẹ́ mọ̀ wò lọ́kùnrin rẹ̀ glass ní glass yìí wà tútù ẹ̀rọ wà tútù ara ò ní bàjẹ́ bọ̀tẹ́ lè mọ̀ ẹ́ pé bàbá yìí so wọ́n ní láti bá ṣe ráàní ìdúrà àti ṣẹlẹ̀ àwọn ìwọ̀dọ́dọ̀ àná wọ́n fọ́lù ziyara tán àlọ́kọ́dírí àlùmọ̀ọ́dún sí muharram ó lè tán hàn ní pé kí sáré ọ̀gá ju ilé ìṣẹ̀rí agbára lérò lọ gbogbo àlàyé ní pé kòrò kan jù bẹ́ẹ̀ lọ. سيدي وقال المحرم يقيوني وقد صرح بذلك أصحاب أحمد وجماعة الشافعي ومالك والإمام أحمد رحمة الله الشافعية في مالك قال لي ملي قال ماذا قال لك ومن رفع قبر قبور الداخل تحت الحديث دخولا أو الأولياء القبب والمشاهد وننو إما في fi إما kún ìmọ̀ aláàfáàdá àkọ́kàn náà ni pé alikuba ó ní dóòmù àwọn èèyàn ń kọ́ dóòmù sórí sàárè wọ́n máa ń kọ́ sórí sàárè yẹn wọ́n ní ìwọ̀n mọ̀ṣáhí àti àwọn ilé tí wọ́n máa ń kọ́ tí wọ́n ti máa ń lọ tí wọ́n ti máa ń yẹ sàárè wò. alimamọ́rọ́ alẹ́lẹ́kùwò àwọn ilé tí wọ́n máa ń kọ́ sórí àwọn sàárè sòyìn ẹ̀pọ̀ lọ́dọ̀ àwọn ṣíà àwọn súsí àwọn afáàníkọ́ àwọn ṣíà àtàwọn súsí wọn papọ̀ níbi ìbáraẹ̀sìn لتفرق الصوفية والشيعية في عبادات القبور أفاق سيدي ويجس وصالي وأيضا هو من اتخاذ قبور المساجد لما يبيعنا هنا نكام أمو فعلي نبيتي أتنكر وقال لعل النبي فعل ذلك كما سياسي أنا أبتل عنه عندما شبه لدي أسمك وكم قد نشأ عن تشييد أبنية القبور وتحسينها wọ́n ní mélòó mélòó nǹkan tó ti ṣẹlẹ̀ láti dálẹ̀ nípa ìmọ̀ dẹkoréètì ilé kọ́ lórí sàárè tàṣínìyà àti ìmọ̀ kọ́kọ́ gúnrégé mímọ̀ fásitì ẹ̀yẹ́kùkì láha alìsílám láwọn àbàjẹ́ mímọ̀ sí látara ìṣẹ́kù ìsìlámù sùkó fún mímọ̀ àtikọ́dù ìjẹ́ alẹ́tìláha àti ìtikọ́dù kùsùkọ́rù bìlà sùn náà ìbáwọn aláìmọ̀kan ṣe máa ń ní ìgbàgbọ́ nípa àwọn sàárè yìí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ táwọn kìkìrì máa ń ní sóòsà tó táwọn ti gbá láìsàn àwọn débi sàárè yìí ara rẹ̀ ó yà. وعدم ذلك فظنوا أنها قادرة على جلب نفع ìyẹn wá tóbi lẹ́mìí wọn débi kí wọ́n gbà pa àwọn sàárè yẹn wọ́n lè mú àǹfààní wá fáwọn wọ̀dáfẹ́ ìdọ́rọ̀ wọ́n sì gbà pé ó lè mú ìnira lọ fáwọn ẹ̀dàlúwà mọ́kúsọ̀dán ìfọ́lábí ọ̀dọ́ ìlẹ̀rọ ìdì wọ́n wá sọ bí sàárì àwọn sàárì yẹn di táwọn yóò ti lọ́mọ gbọ́ bùkátà ó ti lọ́mọ sàdúà ọmọ yóò jẹ́ àlùjẹ̀nàjà àlùmọ̀tọ́ọ̀lì wọ́n gbà pé táwọn ọmọ sẹ́rí sí láti ibà rí nǹkan táwọn ń wá lọ́kà wọn. sáàlù mi ní a máa yẹ sáàlù àlùgbá rọ́bì ní táwọn olùjẹ́sìn wọ̀ṣẹ́dù iléyà rihal wọ́n sì máa ń di gbádàgbẹ̀ lọ síbẹ̀ wàtàmásáhù wọ́sítàgáàfù wọ́n máa fọwọ́ra wọ́n máa tọrọ ìdúlà lọ́wọ́ àwọn tí lẹ́nu sàárè ọ̀bẹ̀jùmọ́ láti ànàhùn lámú yẹ́dà ríṣẹ́ àmì وهذا المنكر pẹ̀lú ìwà àbàjẹ́ tó burú dà yìí wọ́n kúkúrú alùpàdé ìwà kòkè yìí ní ìdókò bìí lára gidi mọ́ ìyá kòkò bìí kòkò wà bóbi ìgbé rà ní ọ̀sẹ̀ ní àwọn tó ń dúró ìgbẹ́. ìwà kòkè yìí wá yí àwọn ìjọba ìgbàlódé tó ń pàṣẹ. sí àwọn àǹfààní ìtìsẹ̀lẹ̀ eré ẹ̀fẹ́ tó ń pàṣẹ ló lò wọ́n láti fàfọ́mọ́ oyè káwọn èèyàn máa jẹ́ ìsinmi àwọn sàlẹ̀ mi tó kàn bọ̀ wá ní ìsinmi pé ìfẹ́ ṣí sáyẹ́dì kalẹ̀ fún àwọn èèyàn máa ṣe heritage site kan ṣẹ̀ǹbáwí àwọn kan ṣẹ̀ǹbáwí tó wà ní Saudi kó yẹ káwọn tòkè tó mọ wọlé yẹn wà lọ́mọ tó mọ mú àwọn nǹkan yẹn lóò sàlẹ̀yìn ọlọ́run ìyẹn tó bá nítorí fẹ́ sí ìlú yẹn kalẹ̀ káwọn èèyàn lè máa wọlé ìpèrè tó láwọn òfin tó dé àwọn yẹn láti wọ̀ ìyẹn dẹ̀ pèsèàbò ọ̀pọ̀lọpọ̀ àwọn pálapàla táwọn Yorùbá ti gbé wọbẹ wọn yẹn kó tó bá ti sílẹ̀ báyìí ní ìsìn àwọn náà mọ tẹ ẹ tó fẹ́ kálejò wọlé ẹni tó lè ní báyìí sàlejò lẹsẹ kí ni o yóò mẹsẹ ẹ̀rí àkọ́tọ̀rù tí o tí ọ̀fíṣàlì kò lẹ́tọ̀ọ́ fi yẹn mu sílẹ̀ lásìkò tó ń gbá wọ́kọ̀ wọ́n ṣe àwọn abẹ́ tẹ́ǹtì kẹtẹ́ ìgbà pẹ̀lú ọ̀rẹ́ mi sílẹ̀ lọ ọ̀dọ̀ kọlẹ́ wọn wá jó wọn èyí tó yẹ kó rà ní bẹ́ẹ̀ one million naira ó lè fẹ́ di five million bẹ́ẹ̀ owó nǹkan ló máa lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ pé kò yẹ wọ́n gbà láàyè rárá nǹkan fẹ́ gbàlejò oṣù ló fi obìnrin ṣe máa ń múra pé kí gbàlejò àwọn ìbò àwọn kìfìrí wọ́n dẹ̀ lóògùn àwọn ìsìlámù yẹn àwọn ìsìlámù náà náà lóhun òfin so that bí Dubai bó ṣe porous tó yẹn àwọn kan máa tẹ́ pé ó lọ àwọn aṣọ kan tẹ́ pé àwọn ìṣesí kan tẹ́ pé èèyàn ìkọkùnrin àti obìnrin máa kí sara o kódà kan máa fara wọn lọ́wọ́ àbí tó wọn di mọ́ra wọn níta gbangba tí àwọn àtúntò bọ̀ dáadáa tó ti wà bẹ́ẹ̀ ọ̀sẹ̀ nǹkan tá bá ti ń gbàtà ẹ ti ń gbà káwọn èèyàn máa wọlé láwọn ilé ńláńlá tí ń kọ́ àwọn mega project yẹn wọ́n fẹ́ẹ́ fi invite àwọn èèyàn òde náà nìyẹn àwọn àwọn dubai dẹ̀ ti ṣe àṣìwẹ̀ àwọn ọmọ yìí bílíọ̀nù ọ̀gbọ̀n àti wọn lọ́dún tó lórí tọ́wọ́dẹ́gbọ̀n. sòtórí ẹ̀ wọ́n ní tó wá bú ni pé lára jù mẹ́yà gbọ́dọ̀ bẹ̀lì là ààrà àwọn tán bínú fọ́lọ́hun wọ̀nyọ̀rọ̀ hamiyatan dìdí ní hanif àwọn tí wọ́n ní tán ní owú lára láti dìfẹ́ǹdì ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀sìn tó ń pè wá lọ wàlà mìíràn wàlà wòzírà wàlà mẹ́líkàn ààrí gọ́vnà ààrí local government ààrọ̀ bá kankan tí ó máa pa àwọn èèyàn láti ẹgbẹ́ kan kò ń bẹ̀. وقد توارد إلينا من الأخبار ما لا يشق معه أن كثيرا من هؤلاء القبوريين أو أكثرهم إذا توجهت إليه يمين من جهة خصمه حلف بالله wọ́n ló ti wá bá wa látọ̀dọ̀ àwọn ìròyìn tó pọ̀ tí ò tiẹ̀ ní ìmìlì wípé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọ̀daràn yìí tí wọ́n mú sí jésù fún ọmọ ọlọ́run bá ní. wọ́n ń dábàá sọ fún pé ó fi lè áfìlè ìṣe kíká ọmọ ọ̀tàkọ́díkà àlùwọ̀lì akfarihim ìdá tawajjahat ilé àléhìyẹ nínú mìjíà ti fọ́sùwì tí bá bẹ́ẹ̀ nìkan jiyàn táwọn á ní pé gbogbo ra àhálàfà bíi àhálàfà sáré kó búra ọlọ́run yóò fi búra o àhálàfà bíi láì fàájìrà ó lè fọlọ́mà búra lórí irọ́ wà ìfá ilẹ̀ àkílẹ̀ lẹ́kùn bá dàda ìsẹ́mà sọ fún pé ahlif iṣẹ́ kíkà ọmọ ọ̀tàkọ́díkà àlùwàlí ìfìlání wọ́n tó máa fi àfáà rẹ̀ búra wọ́n ní tàlàfàmà wọ̀tàlákàá wàábà yóò bá máa ká lùlù yóò bá máa fẹ̀yìn rìn yóò bá yarí wà á tọ́rọ̀ fàbí yóò bá sódodo. وهذا من أبين الأدلة الدالة على أن شركهم قد بلغ فوق شرك من قال إنه تعالى ثاني اثنين wọ́n ní ilé òsì jẹ́ wa ẹ̀rí ilé fún wa wípé ẹbọ wọn ó tún ti kọjá ẹbọ yẹn tó sọ pé ọlọ́run ọba ìkànnù méjì ni àwòsáré tó sára àṣà àbí kan àbí mẹ́ta lọ́kàn ni ẹ̀rì pé lóyìn náà wọ́n kọ̀ọ̀kan àwọn ẹ̀sìn nìyẹn tó bá ní kan fi kùrán búra lè fi kùrán búra lórí ọ ọ̀tá wá gbé Ṣàngó kalẹ̀ mo ń sọ nípa táwọn ìdí mú gbalẹ̀ àwọn èèyàn tí wàhálà pọ̀ ní àwọn orílẹ̀ yẹn so so wọ́n dé ìgbà tán náà ti gbà ní ìsìn so àwọn ẹ̀kọ́ àtàwọn tó ń kan sùn àwọn ọ̀tá àwọn ń sùn tẹ́lọ̀ ọ̀bẹ̀ sábà fi ṣe tàwọn aláàfáà yẹn wàhálà ní jàre wípé nígbà tá a gbé ògùn lọ́bẹ̀ nígbà tá a gbé ògùn lọ́bẹ̀ pé kíákíá tá a gbé àwọn babaláwo lọ́bẹ̀ báwọn afáà máa ń lọ́bẹ̀ lọ́mọ bá wọn ṣàdúrà pé kí ìdílé wọn bá rí ilẹ̀ wọn gbà wọ́n wá kọ́ àwọn olóògùn àwọn babaláwo àwọn tọ́jú lọ àwọn babaláwo àtàwọn tọ́jú wọn wá na àwọn tọ́jú àwọn ìdílé ẹ̀hán àwọn ìdílé náà máa ń tọ́jú àwọn ìgboro wa wọ́n na àwọn tọ́jú bí wọ́n wọ́n sá lọ. àwọn àgbègbè ẹ̀hán wọ́n sì ní àwọn sàdọ́ láti jẹ́ pátá kọ́wọ́ ògùn bọ́. gbogbo ni. báwọn èèyàn ti wá rí ìgbà náà tẹ́ bá ní kó fọlọ́ọ̀bù àlórí orí ìṣubú rà يعني تناسل وتلكأ وأبى واعترف بالحق جبا جبا جو، وهذا من أبي عبد الله دل على أن الشرك قد بلغ فوق الشرك من قال أنه تعالى ثاني اثنين وثلاثة فيا علماء الدين أفعل بطريقة يا فاسن ويا ملوك المسلمين أيها المسلمين أي رزق للإسلام أشد من الكفر إذا تيو لو بايسن تطوي سبو ويجب لا لهذا الدين يضر عليه من عبادة غير الله أنه للفسي تني يسني لارا جي ما جسني فوق من يلوبنا وأي مصيبة يصاب بها المسلمون تعدل هذه المصيبة مصيبة هو تبع مسلمين تسدي مصيبة وأي منكر يجب إنكاره إن لم يكن إنكار هذا الشيء واجبا nǹkan àbàjẹ́ wo ló yẹ ká máa kọ̀ fáwọn èèyàn láwùjọ tó tó ìkàwé ilé ẹ fi àwọn èèyàn tí wọ́n bá ní problem tí wọ́n bá ní problem sí súnà sàlàfíà gbígbó agbára tí wọ́n fi tako sàlàfí yóò ọmọlẹ́gbàá ìjọba tí wọ́n fi tako àwọn ẹlẹ́bọ̀ lọ àwọn onígbèdè àlọ́ ẹ̀ ìmúra ẹlẹ́yà dáhùn lọ tí ó máa parí pé àwọn kan sábà fi nineteen ninety gbogbo wa ti dẹ̀ kò lè má rí onísùnà pàṣẹ ìpínlẹ̀ àwọn ènìyàn náà ìpínlẹ̀ wọn náà sòfíà ni wọn wọ́n kàn rí mílíọ̀nù àlọ́ sáwọ́dí mẹ́ka ìdí pé wọ́n tún sáwọ́dí ọdún wọn pariwo súnà àwọn súnà yẹn ò dókòó yóò fi ní wọn lára láti ilé ìpín ìlú sàlàfíà wọn wá nípa pé kankan láìpẹ́ láti jẹrẹ àti ọmọ ọgbà ní àgbàlejò ọkọ̀ òun lè ké sí òun lè tọ́bẹ̀ pẹ̀lú ẹ̀ ẹni pé àwọn ọ̀sán àwọn tó ń lè sọ. ẹnì pé àwọn yẹn pẹ̀lú islam pé àwọn ọ̀sán wà sí mòdì bí tó náà rí pẹ̀lú pásítọ́nárì orí inú ẹ̀sìn tí ò bá ti ẹ̀mú ní òjèlè ìkọ̀dà àárín àwọn orú. èdè ṣe pẹ̀sì tí wọ́n ń sọ̀rọ̀ àwọn sàlàbí yóò tí wọ́n ń takò lé àwọn mọ̀sáárì tuntun sọ bí ìgbà pé kékeré ni wọ́n ń sọ̀rọ̀ táwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ bá ti ti máa ń tọ́ka sí iye ẹni tí ń bẹ náà kàn yìí fi pamọ́ tó bá dé lọ́wọ́ bá ń fáwọn ọ̀nà ti bèrè pé فألعفيتم فألعفيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم تصنع آيات أني ويخرج أضغانكم ọlọ́run ni àwọn kìfìrí àwọn mọ̀nàfíkì òun ọlọ́run bá lòun ó gbé ìbínú tí ń bẹ ní oyin against ẹ̀sìn yẹn lòun ó gbé jáde kọ́dọ̀ lè máa sọ̀rọ̀ gidi lọ ẹn ahọ́n rẹ̀ ó sì gbé aburú tí ń bẹ lọ́kàn rẹ̀ jáde. nítorí ẹ̀mí àbájá bá fi sàràbíyà fẹ́ ọ̀rọ̀ ṣàlàyé ọ̀sẹ̀ nítorí you attract sàràbíyà too much you begin to stick out cope. òní mọ̀ ìwọ́gbọ́n ti máa sọ kókò jáde lẹ́nu òtẹ́ ìbá ní ẹ̀mí aburú sísun àwọn ìṣẹ̀lẹ̀ àrẹ ìṣẹ̀lẹ̀ kódà kó máa para kó máa para lọ́dà ọlọ́run bó pàpà gbé jáde yóò bọ́ south ńjọ́ kan ọ̀rọ̀ kékeré ni yóò wà bọ́ south ẹ̀ kàfà rí pé akí ah, ló lè tó báyìí. wọ́n máa kó ṣàánú wa. so afá ni pé èwo ló mùsíbà wo ló tó ilé ah, yìí. حاول ما تسبلي لا تطبي لا لقد أسمعت ولو ناديت حيا ولكن لا هيات لمن تنادي ولو نارا نفخت بها أضاءت ولكن أنت تنفع في غمادي لقد أسمعت لو ناديا حيا ولد بورين تنقيني بطول ولكن لا حياة لمن تنادي ṣùgbọ́n àwọn tó ń pè lẹ́yìn ọlọ́wọ́n báyìí àwọn òkú tó ń pè kò sún ò lẹ́mìí kò fún wọn na tó bá tó ká ní iná ló ti ń ní iná ló bá ń fẹ́ àbọ̀ àti ó àbí ṣùgbọ́n eérú náà fẹ́ ẹ̀dá kò tẹ́ ẹ̀ máa ń fẹ́ kó tẹ́ eérú lè dò kò lè dò kò àpẹẹrẹ àwọn sọ fún mi pé àwọn nǹkan míì tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ọba yẹn ìlẹ́tọ̀ rẹ̀. طبعا الكوت والشوكان رحمه الله تعالى رسالة لطيفة ناسية في هذا الباب ما أشهر الصدور في تحريم رفع القبور. الإمام الشوكاني هو النبي كان. يا بلاك يا بكريم. يستنفعني. أنا كنت أقول لك الشرف الصدور. في تحرير رفع الطبوع والطبوع في المجموعة المنيرية إجابة واتاني إجابة قبل حقنك شر صدور في تحريم رفع القبور ẹ̀rì ìdíra àwọn àpá sí islam àsọ́ọ̀tì àti ìkójà àwọn tí wọ́n ní ṣíṣírìkù tó àhàlìyé gẹ́gẹ́ bí àwọn oṣù gbọdọ̀ bẹ̀rẹ̀ sí gbogbo oníṣẹ́ náà ẹ máa nípa àwọn ìyàwó ẹgbẹ́ wọn ní wọ́n ń ṣe nípa wọn sùn sí súnmọ́ bákan náà máa kórìíra àwọn orí bí wọ́n ju bíyà. صلى الله عليه وسلم محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خيرا